العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاف قال الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى في كتابه متن الرسالة وينهى عن الصلاة في معاطن الإبل ومحجة الطريق وظهر بيت الله الحرام والحمام حيث لا يوقن منه بطهارة والمزبلة والمجزرة ومقبرة المشركين وكنائسهم نعم وأقل ما يصلى في ما يصلي فيه الرجل من اللباس ثوب ساتر من درع أو رداء والدرع القميص وأقل قال رحمه الله وأقل ما يصلي فيه الرجل من اللباس ثوب ساتر من درع أو رداء والدرع القميص ويكره أن يصلي بثوب ليس على على أكتافه منه شيء بسم الله الحمد لله والصلاة والسلام على تمام الأكملان على سيد المرسلين على آله الطيبين وصحبة الأكرمين الأجودين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد نعم الإمام أصاب الدعي الإمام ابن أبي زيد القيرواني رحمه الله جمع قالوا نقا tí kẹ̀yẹ a ṣe sọ síwájú àdúgbò sọ pẹ̀lú ìfọ̀síwẹ́wẹ́ wọ́n fi ọ̀rọ̀ nípa tí kí ló yẹ èèyàn fi kírun ìyẹn ni pé aṣọ ọlẹ́yìn kí wọ́n fi kírun aṣọ tí wọ́n lè fi bo òhò yàn tí wọ́n fi kírun àti ẹni tí ó bo òhò rẹ̀ gan ìyẹn ni pé lẹ́yìn ìgbà tí wọ́n parí ọ̀rọ̀ nípa àwọn àyè tí wọ́n ní ṣẹlẹ̀ akọ́tún ń bẹ̀. atba'ahu bil kalami ala as-satiri wal nítorí wọ́n fi tẹ̀lé ní ọ̀rọ̀ nípa nǹkan tá a fi ń bo òhò wa nǹkan tá a fi ń gbòòrò tá a fi ń gbòòrò wa ìyẹn ni pé nǹkan tá a máa fi gbòòrò ká tó lè kírun àti lẹ́tà àti kírun àti nǹkan tí àti ẹni tí ó yẹ kó gbòòrò rẹ̀ ìyẹn ni pé àwọn ọ̀wọ́ náà tó yẹ kó gbòòrò wọn ìyẹn ni pé alimusatir òun náà ni alimusalli lábẹ́ ìrírí ayé sọ́lẹ̀ lè rọ́bì hí subhanahu wa ta'ala máa bá yẹ sẹ́tìr bíhì àbí mánú alimusatir tá a nẹ́ni wọ̀nyí ó gbẹ́lẹ́ ìtàn sàlàyé báàbù yìí nù wọ́n á sọ nípa wọ́n wà bí àti wọ́n fọ́ sí ẹrẹ́ àbí wọ́n fọ́ báàbù yìí sí fásitì fásitì fásitì ẹ bá rẹ̀ sọ̀mọ̀ kan insha Allah ta'ala tọ́jú wọn bá sọ̀rọ̀ nípa pé àkọlù máyédìsọ mi náà lè dá sí sọ̀sọ̀dà ntọ́kẹ́rẹ́ tí wọ́n lè fi kírun níbi wọn ní tí wọ́n lè fi kírun ntọ́kẹ́rẹ́ tí wọ́n lè nínú kan tí wọ́n lè fi bo òòrùn tí wọ́n fi kírun fọlọ́wọn àbáyé wọ́n á tún sọ̀rọ̀ níwájú pé èwo ló tó fọkùnrin kí lọkùnrin lè lò ń bẹ̀ kí lọkùnrin lè lò ń bẹ̀ ìyẹn ni pé kí ló kéré jù

nǹkan tí ọkùnrin tí ọkùnrin ló fi náà wọ̀ tí wọ́n bẹ̀rẹ̀. Nàìjíríà tí ó kéré tọkùn lè fi kírun jù nínú pé ká ló sọ̀rọ̀ nípa ilé ìdáná akàn ọ̀nà wà nìyẹn akọ́lù ní ẹ̀jẹ̀ mìíràn libas so àbí máa máa sọ lè fi wọ́n rọ́jò mìíràn libas wọ́n ti ń jẹ́ alibas òun náà nìkan tí yẹn ń wọ̀. كثيرا الله اللباس فعال ده بكتاب فعال بمعنى ملبوس فعال بمعنى ملبوس ده بكتاب بمعنى مكتوب كثيرا الله نتمارس ما ما فعلوا يعني نسمع ما فعلوا ده وأن لابسه لابس الثوب يلبسه الأزمة ذات تعلم يعلم لابس يلبس أو أنه لابس الثوب أو يلبسه اللبس أوني مصدره لبسا لبس الثوب يعني لبس الثوب ìwọ̀sọ̀nù ìdájọ́ bá sọ pé wọ́n á ní alipsu náà alipsu tiẹ̀ alipsu tí wọ́n bá fún láàmù yẹn ní kẹsọ̀ tó lọ́ba kẹsọ̀ ìtumọ̀ ẹni pé almalbus tí wọ́n wá lẹ́nu ìtumọ̀ gẹ́gẹ́ bí azibh bí maana almarduh wọ́n náà sọ pé afadaynahu bí ribhin arim azibh fún bẹ́ẹ̀ bí maana marduh gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní alipsu nǹkan tí wọ́n wọ̀ ni fẹ́ẹ́lú bí maana maf'ul nǹkan tí wọ́n wọ̀ لبس لبس مصدر اللبس مصدر مصدر لبس يلبس لبسا لبسا نا اللبس اللبس أوني الملبوس جايب الذبح الممدوح الملبس نا كتير هو نتوما limana libas limana alibas mo ti sàlàyé síwájú láìpẹ́ pé alibas kàtí yẹn wọ̀ nù limana alibas bẹ́ẹ̀ náà ni alimalbasu alimalbasu alimalbasu kàtí yẹn wọ̀ náà nù jáàmù sí malbasu wọn ni alimalabisu alimalabisu ṣùgbọ́n alibasu plural tiẹ̀ àbí òun ni albisa albisa albisa. اللباس ألبسة ألبسة الألبسة جايب الزمان أزمنة جايب الزمان أزمنة بينما تقول لا بأس يلبس ثم يأتي لا بأس يلبس ثم يعني خلط خلط خلط يخلط ọlọ́run bá lọ adékọ́lá ń sọ a'udhu billahi minash shaitani rajim walalabasna alayhim ma yalbisun ìyẹn ni pé walakhalaqna alayhim ma yakhluqun al-labsu masdar tẹ̀ labasa yalbisu labsan labasa yalbisu labsan labasa kí n ò dànkan lómìnira lójú àbí kí n ò pa nǹkan kí n ò rún nǹkan papọ̀ tí ìrò olùkọ́ àpapọ̀ ní labasọ̀ mọ́ na khalatọ̀ alhaltu ọ̀nà ni alabsu ìrújú kí wọ́n dá nǹkan kí wọ́n ṣe nǹkan ní ìrújú fún yàn ìgbà tí wọ́n labasa ọ̀nà ni ataksir taksir min hadha fail ìyẹn ni pé ó tún dàrú sí dùdú dùnú ó sì takirito ó tún rúrú nǹkan papọ̀ ẹ̀yàn bá rúrú nǹkan papọ̀ gan tó bá pọ̀ wọn labasa ìgbọ́n fọlá sọ̀rọ̀ ni labasa labasa yẹn bẹ́sọ̀ labasa aleyhi amúrọ ayé xalatọ aleyhi amú ọdọ ọ̀rọ̀ ọmọlójú ọmọ labasa ó tún pọ̀ jù ọ̀nà tó fi dẹrù ọmọlójú ó pọ̀ jù ìtàkọ́ kọ́ lọ́nà so torí ẹ àwọn kan yìí mistake náà ń ṣẹlẹ̀ níjọ́ mi ọjọ́ àwọn mi náà. àti mọ́tò libas nǹkan tí à ń wọ̀ صابون كل ما يلبسه كل ما يلبسه الإنسان من كتان أو حرير أو خز أو صوف أو قطن أو غير ذلك كل ما يلبسه الإنسان من كتان أو حرير أو خز خز أو صوف أو قطن ونحو ذلك gbogbo tí àwọn bá máa ń wọ̀ iná wọn ń pè ní aṣọ èyíkéyìí ìran aṣọ tó bá wù kó lè jẹ èyíkéyìí ìran aṣọ tó bá wù kó lè jẹ náà sọ pé ní katani harin aw haririn aw khazin aw sufin aw qutnin wa nahwu dhalik. ìyẹn ni pé aṣọ tí wọ́n hun látara tí wọ́n ṣe látara awọ ni o awọ bíi awọ ògùntàn ni o abáwọ bíi awọ màálù ni o àbíbi tí rànkúmí ni o àbíbi àbíbi tí ewúrẹ́ ni o gbogbo ike aṣọ tí wọ́n bá ṣe níbi nǹkan wọn yìí àbí wọ́n ṣe láti ìbíbi hàríìrì àbí láti àbí àrán obìnrin tó kọ́ lè jẹ́ lápá sí ní òun ni wọ́n ń pè ní sáwọ́gbọ̀n méje lọ́dọ̀ wa. romanka ne saudu ne da dabawa jama'u ce aswab aswab wani turare jama'u mai jigo ne jama'u ilai nan kan jama'ar kalla ne na hu jama'u kaji ne jama'ar kasra siyab ala zinat fi'al ala zinat fi'al wani ma'usu ma fi'al siyab صيال أنت ثيابك كذا ثياب يعني آه، اشتريت لكم ثيابا اشتريت لكم أثوابا كلام أتمانتي يا جام القصر جام الكلا على أي سوى دادا اسمي أصلي غلط عن تي مثلا تي أبي أني غرض تي هدف تي عمي ما بناه في كنسي مجلاه ẹni tó bá ti jẹ́ pé nǹkan tó bá bẹ̀rẹ̀ láti mẹ́ta torí pé àkọlẹ̀ jọ́nù sàlàf àbí sàlàfà ẹbí ọ̀tọ́ bẹ́ẹ̀ bá ó jẹ́ pọ̀ lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú láti bí mẹ́ta sí mẹ́wàá wọ́n máa ń lo jámà àwọn gbogbo jọmọ́ kílà ọ̀zán jámà kílà wọ́n máa ń lò fún. ní tó bá ti jẹ́ pé ó bẹ̀rẹ̀ láti mẹ́wàá lámàlá ní hayatala wọ́n máa ń lo jámà kásọ̀rọ̀ fún. jámà kílà máa wò dé àlejò adádọ̀ kọ́lé ní sàlàfà tìǹbà àṣàrọ̀ وجمع الكسر هو الدالة الكثير من من عشرة من لا نهاية له إمام عن لو قصن سياية يقول منه بأقواد بلاغية نعم أصل اللغة أصل واحد باقي نعم نعم من الأقائم tàbá tí wọ́n bá sọ pé àsùtúrò ńkọ́ àsùtúrò àsùtúrò àwọn. kí wọ́n ti ń pè cotton sínú aṣọ náà ní àyíkú sáàbù níbi ìlàbà ọ̀ wọ́n lò sítúrù wọ́n lò fún ẹgbẹ́ pé sáàbù tẹ́lá kan ṣe pé sáàbù wọ́n kàlẹ́ bẹ́ẹ̀ tí pé sáàbù yìí sọ̀rọ̀ bí abi sọ̀rọ̀ bí àbí kẹ̀kẹ́ kan sọ. ǹgbà ká pé ní dèdà rẹ̀ tí bá ti wọ̀ n yẹ pè ní kí pè ní sáàbù <laughs> so ẹ eh, ajẹ́ látara bẹ́ẹ̀ sòtòrò bá ti ń jẹ́ sòtòrò yẹn àwọn cotton ẹ eh, ó bá wọn ti ń jẹ́ cotton yẹn rẹ̀ nínú àwọn tí wọ́n fi ń ṣẹ̀ṣọ̀ lé ní ní amty athlete nínú àwọn ẹ̀ṣọ́ lé ní yahamkala so nínú àwọn ẹ̀ṣọ́ wa bá òun ní àǹfààní yìí pé èèyàn fi ń bu ohun tí èèyàn fẹ́ kí wọ́n rí àbí tó bá òhò òhò lé ní àbí kankan máa ń so نعم ساتر ساتر الأوراق كاتو بيد كاتو بس بي تتكي جالان بيتافا كوندا نا كاتو ما با افالو بيتافا لا يفما رحم الله ساتر الاورا بيبو تلدا يو نكو كورو نكو كوسا ان شاء الله تعالى كاتو ابسكو يدا جالان بيو قطع مجدد لاسيديكي كان التحديد تحديد العارة عارة الرجل في الصلاة وتحديد وتحديد عارة المرأة المرأة في الصلاة يعني أن تجي آه، تحديد وتحديد عارة الأمة ẹrúbìnrin sókè mi àláwọn nǹkan yìí pẹ̀lú ògbọ́n ọ̀bẹ ní padà نعم ṣe عارة fún wa. náà sọ́tù ọ̀rọ̀ topic tó fẹ̀ tí odò wà nǹkan báyìí wà lábẹ́ ọ̀nà ní sẹ́tù àwọ̀rọ̀ wọ́n dàjẹ́ di báàbù so sẹ́tù àwọ̀rọ̀ bíbo òhò ní jẹ́bẹ́ òhò náà ní sẹ́wọ́ à òhò náà ní jẹ́ àlàárọ̀ àti ní jẹ́ àlàárọ̀ òhò náà ní jẹ́ àsẹ́wọ́ à wọ́n sì ń pe àlàárọ̀ ní àlàárọ̀ torí pé ní òhò tí wọ́n sì ń pe ní òhò torí pé ní ààrù ló jẹ́ àbùkù ló jẹ́ àbùkù ló jẹ́ fún ẹni tí ó bá ṣe òhò rẹ̀ àbí ẹni tí òhò rẹ̀ bá hàn àbùkù ni níbi jẹ́ kíkọ́ ìsìlámù tó dé gan kí ọlọ́run tó rán anábì sọ́lọ́ lọ́sàn anábì gbẹ̀yìn níṣẹ́ pẹ̀lú ẹ̀sìn lásìkò táwọn aláàbá ń ṣàṣẹ̀ ní fi jahiliya ti hàn jahila so ní àsìkò jahiliya wọn obìnrin tó jẹ́ ọmọlúàbí ọ̀nà àkókò bo òhò n'inu ìjọmọlúàbí ẹ̀mí ati ninu isha ìjọmọlúàbí ẹ̀mí en to ba wo ní tí ẹ kó wò láyé lánàá tí ò tọ́ ó fa ogun láàrin ara wọn inú kan ní kí wọ́n to ogun yìí. tọ́ látara bẹ́ẹ̀ àlàáhà àlàáhà irú nǹkan kí sáwọn ilẹ̀ míì irú nàìjíríà ṣẹ́ṣẹ́ láàrin ìdílé yorùbá yìí tá a gbọ́ tàbí kan ní pé obìnrin wọ́n máa ń bo ọba rẹ̀ àtọ̀ sí ojú àti kíní so ìjọba aṣọ tí ó lò yóò bò ó gbà yóò kọ́ ọba so obìnrin ọmọ kọ́ wọṣọ tó tó tó tó ṣe òhùn àbí bẹ́ẹ̀ sì ni ọmọ kọ́ wọṣọ tó pé yóò yọ ṣépè àbí aṣọ tó pé yóò mọ̀ mọ́ mọ́ ti ń bẹ àbí aṣọ kò sí ròdà yẹn torí pé obìnrin àmà ọdún àmà pé n ti ń jẹ́ sọ́tọ̀ ọ̀rọ̀ àbí àlà ọ̀rọ̀ kí wọ́n bò ó ní ọmọláàbí lọ́wọ́ àti iṣẹ́ ìjọmọláàbí yẹn bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin yẹn n tí bá mú ohun ẹni tí ohun bá fi hàn nítorí mọ̀ pé ohun hàn sí ẹni tí kó rí ohun لأن كشفها عار على صاحبها torípé kéèyàn tí kẹ́ni kò ṣe òhò rẹ̀ fẹ́ni tí ọ̀yẹ́ kò ṣe fún àbùkù ní fún kódà tó bá ṣe tó bá mọ̀ sí nǹkan ṣáfẹ́ gan ìran kẹ́sọ̀ tó ọ̀rà ìyẹn ni pé tó bá ṣe fún rẹ̀ nìgẹ́rì rà nìgẹ́rì kọ́sìn wà nìgẹ́rì kọ́sìn wà ámdìn ní sàhìbì ha ìyẹn yọ kankan àrùn ni ojú ó ti ó tún ọ̀gá ojú ó ti ọjọ́ yóò dùn gan so bí ẹ̀dá ọmọ yẹn ti jẹun tí ìjẹ́ ẹ̀dá ọmọ yẹn bá ń bẹ lára ẹ̀ kọ́lá bọ́jọ́ kéfìrí ìyẹn ni pé wọ́n wà bí isolation stamp ó yẹ kó máa bẹ́ẹ̀ so ìjọba yẹn ń bọ́ díẹ̀ díẹ̀ ní ti ń ṣẹlẹ̀ ní ara yẹn tó fi wá ṣẹlẹ̀ débi tó ṣẹlẹ̀ dé yìí wọn kò ṣàánú wa náà bẹ́ẹ̀ náà àfáwà tí ń jẹ́ mọ̀rọ́dífà rẹ̀ ìyẹn pé tí ń tútùmọ̀ rẹ̀ tí ń tú ìtumọ̀ ọ̀làọ̀rọ̀ àtàrọ́dù ń ti ń jẹ́ tàrọ́dù ọ̀ wà ní ìdè lọ́gbọ́n wa bẹ́ẹ̀ ni tọ́jú ọ̀dọ̀ mẹ́ta òní náà ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ lọ́lọ́ ní sí ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni oṣù yìí bẹ́ẹ̀ ni oṣù so àti ọ̀sẹ̀ pẹ́kọ̀ tàrọ́dù ẹgbẹ́ náà bẹ́ẹ̀ ni wọ́n fa aláb ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tọ́jú ẹ̀ńkẹ́ tàrọ́dù fún mi. tọ́ bẹ́ẹ̀ náà sì ni àwọn tí wọ́n sọ pé wọ́n ṣe في الشريعة بل أتوا أتوا واقعا أنا بعد أقول كلمة المساوس العورة واليد ní كلمة السوءة كلمة السوءة kíkọ́ kan wá máa ní tòmọ̀ tó pé yóò máa yóò máa níbi tó ti yàtọ̀ sí ẹbí wọn níbi pé kọ́ máa náà tàlọ́dù ọ̀sáwà àwọn pè ń yàrá náà kìsàfà ha yẹsọ sàhìbà ha torí pé tí yóò bá lọ lè ṣí yóò máa dún tàn yóò máa dẹni tẹ́ pé ó rẹ̀ ṣí o sòsò náà sọ́wọ́n tó máa pé sọ́wọ́n sọ́wọ́n di pé àyẹ̀yẹ́ ni pé wọ́n àgbẹ̀ sọ́wọ́n abẹ́ pé bóyá kò sí tàwọn olófin yẹn nínú Quran ọwà ìṣàbọ̀ ní ọ̀rọ̀ náà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ẹ́ mọ́ra wọn ọ̀hún náà jẹ́ mi ọlọ́wọ́ àwọn ọ̀rọ̀ adé fáńdì lẹ́yìn. إني ظننت أني ملاك حسابيا فإن تدت من القلوات ọmọ àmọ̀dájú pé wọ́n pàdé lọ́nà bá inú ẹ̀ máa nìyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà alẹ́ so oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa nà nà واتفقا يخصفان فبدت لهما سوءاتهما واتفق يخصفان من ورق الجنة عليهما من ورق الجنة فعصى آدم ربه فغوى ìyẹn máa tí àwọn onímọ̀ bá túnmọ̀ sínú pé àwòrán tó fún un náà ọ̀tọ̀ ni kí gbọ́dọ̀ nǹkan wá kọ́ pé jẹ́mi tí wọ́n fi ń tu gbọ́dọ̀ bíi sífáàtì fún àwọn sọ́fọ̀tọ̀ nìyí o èyí wọn náà mi bá tọ́lá dé fún àmì ṣùgbọ́n gbọ́dọ̀ mọ àwọn jẹ́mi tí wọ́n pé gbọ́dọ̀ mi tí ó tù kọ́ sí kò ní jẹ́ wá sọ̀fún nílò àṣẹ́f inú tó máa rẹ̀ ní asọ́rẹ́mọ́ albátírú almuhannadu kàkàbáwò. وبيليهم بصفات دون نرى بيزا في الكما في اللو قالوا سيف قوي سيف ما جاء كما جاء كمين من أوت هذا موصوف قدام قطب عليه أنا جسف ما نعرف اللي دالو أما جسف هذا دي أصار قلنا ده ما في دالو كوي أصاري من الباتل أدنى كل سيف ما أمين سيف ما وقت طب يوم بعده كان يوم مني تو السيف جوايا ما إنه تما كتني الخنشليل الخنشليل اللي يسوي كنيفه يسوي وصفه القلم اليراع اليراع كيف وصفه القلم بينان يا كان بينان عن كان بينان عن كان القصورة كيف وصفه الأسد سوز ده ده بس ليس إنكار ليس إنكار جمهور العلماء أنا ليس بغريب نعم تي ndati afa sọ رحمه الله ستر هنا ستر العورة ببوه غير ستر ستر مصدر ستر يستر ستر يستر سترا كما تفهم كسرة وتكون مصدر ثم يتبي يعني كي وتدجان فين بوه الستر ما يستتر به والستر هو المصدر مصدر ستر يستر وأما الستر فهو ما يستتر به لم نجعل لم نجعل من دونها سترا òsì táwọn fi ṣe ìyàgá fún àwọn èèyàn yẹn ju oorun lọ ìyẹn náà omi tí wọn fi ń bo oorun wọn ayé sitron máa yí sátàrò bí hì ọjọ́ rẹ̀ tún sí sátìrò sátìrò masdar sátìrò ò masdar bẹ́ẹ̀ náà ni asitar الستار ثم سترنا نوا الستار أتي الستارة ثم سترنا ما يستتر به من الدنيا الستر الستار الستارة مدى ما يستتر به من الستر بيبو انت انت بقى في عطل منك ستر الأورة كما سأل منك المفقون بيبو هو هو آه نسوز بي انتنا فين بو هو هو bíbo òhòhò ni a sọ pé ìtẹ́ níbo òhòhò náà bíbo òhòhò nú ìdájọ́ rẹ̀ fìlú jùmùlà àbí aláṣòfin pé ọ̀ràn yẹn ni kẹ́dọ̀ ọ̀bọ̀ òhòhò rẹ̀ ọ wà nínú ni ó kò ni ó kẹ́dọ̀ ọ̀bọ̀ òhòhò torí pé àwa irú àwọn kan báyìí tí ọmọ mùsùlùmí náà gbọ́ yé tí ó sì ka lẹ̀ kàn kankan kọ́mọ mùsùlùmí kọ́mọ sìn ẹ̀kọ́ ọ̀nà kọ̀ṣọ́ àgbà tó fámìlì àtọ́dọ̀ mùsùlùmí náà kó tún odò aṣọ ọ̀rọ̀ yẹn ni o wọ́n lásán fi wòjú òde sátìlá ọ̀rà ńtọ́ jẹ́ ẹ̀rí ẹ̀rí pẹ̀lú níbi pé kí èèyàn bo òhùn yàn pé ọ̀rọ̀ yẹn ló jẹ́ òun náà ní ayé àti odò àmà ní sọ́rọ́tù al-A'raf a'udhu billahi minash shaitanir rajim khudhu zinatakum 'inda kulli masjid subhanallah. ẹgbẹ́ ẹ̀ṣọ́ yín nígbà tẹ́ bá fẹ́ lọ kírun nígbà tẹ́ ń lọ sí mọ́sításí alimam al-Qurtubi rahimahullah wọ́n ní àyà yìí khitabun aam jami' al-alam ọlọ́run ti bá gbogbo àdáláyé sọ̀rọ̀ ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó kó gbogbo àdáláyé sínú ni ẹni pé tó máa ti bá gbogbo àdáláyé sọ̀rọ̀ khitabun aam ìyẹn pé laysa khassan. بأي فئة دون فئة وبأي أناس دون آخرين so ọ̀rọ̀ tó láti bá ọ̀dọ̀ ayé sọ̀rọ̀ ni wọ́n bó ti jẹ́ pé àwọn lárúbáwá wọ́n máa ń gbo ẹ̀ẹ́ أبي على الأربعة ونص الطواف يعني كل ما الطواف للعبة كل وعين كل أب على الأربعة قد يكون من ست طواف أبي بعد الأربعة على الأربعة من ست طواف للعبة غريانة يعني كل بيت يكون على يسوع كله كل كان على الفم على الأربعة تكوي كان على ست طواف وما من ست طواف ما كل كن غريانة ها سو أيها في من السودان العبرة بأمور الله بخصوص السبب قلنا لأن العبرة بإمام السبب وأن سو في حديث أنا سنة سنة مسلم شريف حديث صحابي ابن عباس رضي الله عنه أنصار الصحابة كانت كانت المرأة تطوف البيت عريانا عريانة وتقول هل من هل من يعيرني إطوافا وتقول أهي ما يبدو جله أو كله àwọn bẹ́ẹ̀tù kan tí wọ́n kọ níbẹ̀ náà ṣùgbọ́n ìyókù rẹ̀ ni pé wọ́n máa bàdá mínú fún wọn bàdá mínú fún ọ̀dà ọ̀hìnlú jẹ́hàn mọ̀nà jẹ́hàn àlẹ́nu ọ̀gbẹ́ lòó kámá ákìlín kámá bẹ̀rẹ̀ yá ọ̀dọ̀rọ̀ máa yàmá lòó wà ákìlín ákìlọ̀ hù yóò délò tó wọ́n ní a máa fi sọ ayà kalẹ̀ nù. wọ́n á sọ pé áyà yìí ọ jẹ́ ẹ̀rí pé ọ̀rìn ẹ̀ ní kí ààbò odò ra wa ṣùgbọ́n ẹ̀dì ìgbàmù tí ọ̀pọ̀lọpọ̀ yín náà rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rìn ẹ̀ ní o akí àwa níbi òun ni o a sì níbi òun ni o bẹ́ẹ̀ náà ni alimami abuhari rahmanulah ń sọ bẹ́ẹ̀ ń sọ wọn ṣẹ̀rí náà bìtìrà wọn pé alimami abuhari rahmanulah sọ pé sátú lọ́ra fardun fil jumla so ọ̀rìn ẹ̀ jẹ́ في الصلاة وغير الصلاة أنكرني وأكرني أنا أنكبه هو أنا أنكبه يعني هو يعني هذا في حديث الإمام في إمام مسلم بدل المتلا أنا الصحيح سو حديث عن النبي صلى الله عليه وسلم صحابي مسوار بون آه، آه، فون فون صحابي فون صحابي مسوار رضي الله عنه وأنصار صحابه بن مخرمة يقول

النبي عليه الصلاه والسلام ارجع واخذ ثوبك ولا تمشي اوراتا لو قال اقوم اشهد ايمان ينهو انا توفي جاك كوي اونلاين يعني تي في تي في توفي توفي سيل اونلاين يعني كوي النبي صلى الله عليه وسلم ارجع للمسورة للمسور عفوا للمسور ارجع غدا وخذ ثوبك قوم ما شاء الله ẹni pé kọ́ wọ aṣọ kọ́ lásọ ẹ padà sára ọ̀la tamṣu ọ̀rọ̀ ọ̀tà anábì tí wọ́n fi náà yìí pé ẹ má gbìn ní hòhò láàánú hìá tí wọ́n máa padà sí ọ̀yà wọ aṣọ àbí lu aṣọ sára amúrò ní ọ̀la amúrò mutlaq náà kọ̀ọ̀rọ̀ ní òfin ìdòdòdò lójú kọ̀ọ̀mọ́ àti bàtí wà látọ̀dọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala àbí látọ̀dọ̀ náà sallallahu alaihi wasallam tí ó sì pé èyí kan dénú kó nítorí ma pé kìí sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ nígbà tí bẹ́ẹ̀ ti sọ pé sallallahu alaihi a má rìn ní òhò rárá náà tí ànábì bá kọ́ ká má ṣe kankan sallallahu alaihi wasallam àbí ọlọ́run tí wọ́n rán ànábì ń nke sallallahu alaihi nke ìpè ń tún máa rí pé ìwọ ní nǹkan yẹn nù tí wọlé ìwọ kékeré ṣe nǹkan yẹn nù ìwọ kí ṣe nǹkan nù bí sọ wá tí ọba sí tí ó gbé kó yìí. náà èèyàn wà ń bi irun yóò sí níbi irun dandan kí wọn bo òrùn yìí ẹ̀rí mi tó tún jẹ́rìí fún ọ̀rọ̀ yìí anabi sallallahu alaihi wa sallam عباس بن حكيم عن أبيه عن جده عندي حديث عباس بن حكيم عن أبيه عن جده بدعاء النبي صلى الله عليه وسلم يا رسول الله عورتنا ما نظر ما ندع إذا النبي دق سلايفهم كنا يقوم هم بيروا كنا يقوم هم كلا يعني كلا يقرأ في لك ما بو kílọ̀ ká bòdù kílọ̀ ẹ̀kọ́ hàn kílọ̀ ká filẹ̀ ká fi hàn kílọ̀ ẹ̀ká fi hàn yẹn ànábì sọ pé sallallahu alaihi wasallam ihfaz awratak ọ̀yá bò òhù rẹ̀ illa min zawjika kẹ́ni pé ó mà bò òhù rẹ̀ kọ́ṣọ́ òhù rẹ̀ kẹ́ni kan má rí illa min zawjika fìyàwó rẹ̀ àwọn ọmọ ọmọdé kàtì yẹn nínú ká àfẹn tó bá tún jẹrú ẹrú bìnrin sí ẹ a máa lọ fákùnrin a sì máa sì máa lọ fún ìyàwó wọn máa ń lọ fún bẹ́ẹ̀ tọ́jú ìyàwó láì ní fi táàsì táwọn àwọn lè fi sọ̀bì ní jọ́mìdì ètò àkẹ́kẹ́ tààmì náà tí bẹ́ẹ̀ náà ni báàlù àti báàlàtún bàtà náà bí sábẹ́ tí wọ́n pe àwọn méjì yìí nìkan lórí òhun yẹn sallallahu alaihi wasallam tí ìbá ṣe pé dọ́rọ̀ bàbá ṣẹlẹ̀ ọ̀nà kan sọ̀rọ̀ lórí aburú zawj ìyàwó ọ̀nà tí wọ́n fi ń tẹ̀yàn fi ń jẹ́rú àti sàlàyé láì mọ ìgbà ká má sì dọ̀ òkè sọ ọmọ ọ̀dọ́ ó gbẹ́ni tí wọ́n bá ní ọmọ ọ̀dọ́ tí ó bá ń lo ńlọ tó bá ń ṣe nǹkan tí ọ̀tún tí ẹ̀ máa ń báyàwó ṣe parẹ́ wà láì zìnà ní ṣe tẹ́lẹ̀ fún ọmọdé wọn náà bá gbà fún wọn jẹ́ ṣe zìnà ni wọ́n jẹ́ jù ọ́rọ́ dọ́lọ́ nǹkan náà bá forí jù wọn tó bá jẹ́ pé wọ́n ń kí ọmọdé wọn lẹ́yìn tí wọ́n ṣe oge zina, ń tún wọ́n ṣe gíláṣíbù nìyẹn tún rẹ́pù nù rẹ́pù nù rẹ́pù tó nù sọ́nà kọ́ṣà ni ìyàkúnyà ni ń tọ́lá lórí ọlọ́run ọ̀dàn bẹ́ẹ̀ ni anabi sọ pé ihfaz awratak amúrò ni amúrò anabi pàṣẹ ni wal amru mutlaq min al-qara'in zahiruhu al-wujub wal yufidu al-wujub wa yaktadi al-wujub ọ̀rẹ́ yẹn ni a sọ pé àwọn onímọ̀ sọ pé dandan kí ni o bò wọ́n. ẹ sọ pé kọ́ṣà tó wá ọ wá ní wa ọ wá ní wa ẹni tó bẹ̀rẹ̀ kọ́ṣà sọ abẹ́ bẹ̀rẹ̀ kọ́ṣà bẹ̀rẹ̀ kọ́ṣà pé kọ́ṣà tó pé ọkọ àsìkò sínú sínú àgbàtí ọ̀sìn àbákírun náà tó kí lámà bò ó wọn kọ́ pé ń bì wọn ìyẹn ni pé à ń kírun àbá kírun ò túmọ̀ rẹ̀ ni àwọn onímọ̀ fi mú pé ẹ ẹ dandan ni kírun ọbọ òhìn pé ẹ à ń kírun yóò kírun dandan ni fẹ́yìn kírun ọbọ òhìn inú àwọn ìdúnà ẹ̀rí kẹta ni ẹ fàdà ọ̀rọ̀ tak ilà min zojik ọ máa malakat yaminuka bẹ́ẹ̀ ni ọlọ́run tún sọ ní ẹ̀rí nípa ọ̀làdínà ọ̀làdínà hum li furujin hafizuna iná tí a máa ń ṣọ́ abẹ́ wọn ó ti yẹ pé òwò lẹ́yìn wọn wà káàsì yá ni pé tọ́jà bẹ́ẹ̀ nìkan ni wọ́n sọ ṣùgbọ́n dára pé inú ẹ̀rí náà lọ́jẹ́ fún kíkẹ́ ọ̀bọ̀ òwò torí náà tọ́nà fi yan àwọn mọ̀mí ní tẹ́ pé wọ́n jèrè ni wọ́n kọ́ fi wá sínú àtàwọn ẹbí àtàwọn ẹbí wa ṣùgbọ́n mùsùlùmí ẹ̀kọ́ sànù wa. nítorí àwọn aṣọ náà pé ọ̀lànà mi fọ́ dín láàlá àzọ́wájì àfihàn wọn nìkan náà lọ́nà sọ. àwọn máa mara kàtà àìmọ́ àìmọ́ nù ọ̀gá àti ẹ pé wọ́n tún jálù fún wọn nìkan lóko náà dati hadith baz bin harim kitab tim tam balawi wa sama na dukkan tan bela na dukkan sallallahu alaihi wasallam ara aita in kan ahaduna khaliya asu ya nabi sallallahu alaihi wasallam da kan safa o ka ton kalku badara anko yin ta ti man da jo be so fo salai fa wa yi ipe da dan kin obo ho yan yan kin mi o sinu ni be mi ṣùgbọ́n ton kalku ṣé dandan ni àbí èsì dandan kí wọ́n ti bò wẹ̀ èèyàn lè dá wà nílé ńjọ́ ni ó lè máa dá rẹ̀ pé pété sí ìrìnlẹ́jì ọjọ́ kọjá ọ̀dá kéèyàn méjì ọjọ́ máa rẹ̀ ọkùnrin méjì ni o kásán ìtọ́jú méjì lọ kọjá kí ọjọ́ máa rẹ̀. àfi bẹ́ẹ̀ náà lóbìnrin méjì kọjá kí ọjọ́ máa rẹ̀ kò sí ẹ̀hẹ́ nípa lórí kò torí wọn mọ̀ rí òfò ara wọn ọkọ àti ọwọ́ lọ́lẹ́wẹ̀ ọkàn bẹ́ẹ̀ ni ọkọ àti eh, ọkọ tó bá ní ọkùnrin tó bá ní ọ̀rọ̀ méjì àbí ju méjì lọ wọ́n lè bọ́ ń kálukú wọn rẹ̀ ṣùgbọ́n kò lè kún wọn papọ̀ pé wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ pèrè lọ́pọ̀lọ́ obìnrin lápẹ̀jù rẹ̀ wọ́n yà ń méjì àkọsílẹ̀ rẹ̀ ọjọ́ káwọn ọjọ́ kọsílẹ̀ rẹ̀ ọjọ́ káwọn ọjọ́ máa ń di sun púùlù tọ́rọ tó ṣe sílẹ̀ rẹ̀ rárá ọ̀dà. kódà bí wọ́n fi aṣọ sára tí wọ́n fi aṣọ tí wọ́n fi ń wẹ̀ tí wọ́n ṣe yóò yóò máa sọ ṣépò ara wọn máa rí òhò ara àwọn obìnrin máa rí òhò ara kò tọ́ kò tọ́ rárá èèyàn lè máa bọ́ ọ̀nkálùkùn wa wẹ̀ sòsò náà kọ́ máa bùkátà pé òun fẹ́ rárá àbí òun jẹ́ ọlọ́lá ọjọ́ kí ni òun fẹ́ ṣọlá rárá o ọlá ṣe kó ṣe nù ọba tí ó bẹ̀rẹ̀ ọba kan lásìkò nínú àwọn àsìkò tó ṣíwájú wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn afáàná ńlá méjì kan kíní kejì onímọ̀ ńlá ni wọ́n fi fẹ́ pé àwọn ẹrú tó pọ̀ sí wọn lè bá àwọn ọmọ papọ̀ àbí ìyàwó àwọn ìyàwó wọn sí wọn lè bá wọn bá lè bá wọn bí wọn rẹ̀ akán akán wọn sọ pé ọtọ ọtọ ìgbàlè bí ẹ̀yin ẹ̀mí àlọ́kọ wọn kò sí tó fi kíní lẹ̀ bẹ́ẹ̀ sì ní sẹ́ pé wọ́n fẹ́ẹ́ rí kó tọ́ lóòótọ́ èèyàn fẹ́ẹ́ rí kó ẹ̀hẹ́n sábẹ́ àbá fojú wí pé òun náà lọ́jọ́ kọ́ ogun ìyàwó yín wọ́n jẹ́ lóòótọ́ ẹ̀yin náà wọn ṣùgbọ́n ẹ̀ lè bá ọdún àwẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ lè máa bọ́ kálukú wọn lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ bá lẹ́ẹ̀ bá wọn náà òun kálukú wọn máa rí òwò ara wọn rí wọn òun kálukú wọn sì rí yín àwọn ò lè انه دعلكوا عشان دعلكوا فضل الشيخ الشيخ محمد الفقيه ما تبغى طعم الفقه في كل مسألة طعم الفقه والفتيان لازم جاء بابا ونيمة ويجي من تقوز أنا تقوز سو ضوي لكن ما قال أين نعم، أنتم دي شيخ سبحان الله سبحان الله زاد الله توفيقا جميع شيخنا إيانا جميعا so that àdéhùn yìí ó jẹ́ ká mọ̀ pé bí wọn bá wà gan-an ẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ẹ̀ gbọ́dọ̀ bá ẹ̀ gbọ́dọ̀ bá bọ̀ ẹ̀ sọ ọba ti ní ìdí kan pàtó ẹ̀ fọdà wọn anábì ọ̀sán kó sọ́lọ́ lọ sọ́lọ́ ìgbà tó wọn sọ pé ẹ̀ẹ́ta ń kan àhàdùn náà kọ́ọ́lẹ́yà anábì ọ̀sán kó sọ́lọ́ sọ́lọ́ fọlọ́wọ́ àhàkù àyè sàhíà nínú ṣèbí ara nǹkan tí ọ̀sẹ̀ akẹ́wọ̀ bọ́wọ́ ni pé èèyàn ní láti ní tìjú èèyàn láti kíni kó ẹni tí ọba ní tìjú máa ṣe kí ni ní máa ń ṣe ọ̀rọ̀ rẹ lẹ̀ wàhálà yẹn máa ń kàn lápẹ́ ah, ọkùnrin gan tó yẹ pé ẹ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ tó tóbìnrin ó ti yé ṣùgbọ́n ìwà ń tóbìnrin ẹ̀ṣọ́ ọkùnrin gan ṣẹ́ ọkùnrin kan tó bá ní tìjú kò ní jẹ́ kí ara wọn hàn ara ọ̀rọ̀ ara wọn hàn ara nígbà kan ìgbà tí tìjú ń bẹ dáadáa báwọn ẹni wọ́n sì máa rí páìtì ọkùnrin níta àti bẹ́ẹ̀ ìtọ́jọ́ tuntun ni àti ẹ̀tọ́ ti gbóni tẹ́lẹ̀mí ọ̀tọ́ ẹlòmí wọ̀ àti ẹ̀tọ́ ti dọ́jọ́ ikú ti fẹ́ jẹrà gan tẹ́lẹ̀mí suhana náà kò sí èyí tí ẹnìkan fẹ́ kẹ́nìkan rí ọkùnrin ẹgbẹ̀rẹ̀ kankan níbẹ̀ kọ́ rí gbèǹde pé obìnrin ọmọ àdìpẹ́ ẹ̀sẹ̀ àti pẹ́ẹ́n tẹ́lẹ̀mí ọ̀tún wọn máa fa sọ̀kòtò ń sísàlẹ̀ náà kí wọ́n rí ẹ̀rọ ẹ̀mí ti dù ẹni tó bá ti dàgbé àti wọ́n pàǹtì náà yóò ṣe máa ọmọ tó wọ jáde kó tó máa fa aṣọ sí kínní wọn náà kọ́ ṣàánú wa àwọn àìní ti dùn ànábì sàtọ̀ kó sọ̀rọ̀ sọ̀rọ̀ fàlọ́ àkọ́rọ̀ yìí sọ̀hìn àmì but àwọn onímọ̀ àwọn kan sọ pé ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ lọ sọ pé tí àwọn bá dá wà o kì í ṣe dandan kí wọ́n bo òwò yẹn tí àwọn bá dá wà tó bá fẹ́ sí òwò kì í ṣe dandan ṣùgbọ́n ṣẹ̀rí àfẹ́ kí wọ́n bo òwò. شيء هذا كان الوضوء وندب سترها في الخلوة الإمام خليل هذا مختصر رحمه الله وندب سترها في الخلوة يعني كنت أنا بعد دواء شريعة شكين شريعة ثقافة أو فكرة وضوء أنت وتكتير معي والله تجد أهل أهل المياه كان صن أنظر أني صن إنه أنا مثل أرباح أما أنا مياني تي ماذا بون تو تو تو تو انت ماذا رحمة الله رجعي انت اريك براك سي ورايا حديث السنة في غير في غيره تنسى سنة كانت لنا اسرائيل يبتسلون يتصل جميعا اما بعد انا من جنبه وكان بعضهم ينظر ينظر عورة بعض وان قالوا كما ناسي وما ما مباس ولا يجب ما هو فعلا وكان موسى يعني كل نبي الله موسى على نبينا عليه وعلى سائر الأنبياء دل الصلاة والتنفسين يتصل وحده النبي موسى صلى الله عليه وسلم وما من داوين وما من داوين ìrírí ohu àwọn bàdé sọ̀rọ̀ pé kánà bẹ̀rẹ̀ sọ takol ma náà musa yàtọ̀sọ̀ mọ́ná ilá anahu adaru ntí òjé kánà bí musa máa wẹ̀ pẹ̀lú musa kọ́ máa wẹ̀ pẹ̀lú àwọn ni ni so so that فقام الحجر النبي صلى الله عليه وسلم فوضع فوضع فرضه على حجر على حجر بمسجد كملي عشوالي ولي لقطان ولي قتاقة فقام الحجر تبجدي سو أنا نقول لك الله سبحانه النبي موسى النبي موسى أنت لسان كل كلام ممكن كنا معدين كنا كم معدين كنا أنا النبي موسى صار حجر صار بحجر أه أكو تاير أكو تاير فاس منه فاس منه تمام so títí òkúta wọn fi dédé bí táwọn bá ní sọ ẹlẹ́wọ̀n ọ̀rọ̀ akọ̀ mo sì dúró mi àwọn bá ní sọ ẹ bá rí ìyàgbẹ́ tí wọ́n fẹ́ káwọn máa rí tẹ́lẹ̀ náà ro anábì musa pé wọ́n bá wo anábì musa alayhi sọ̀tọ̀ sàlám alayhi abdul sọ̀rọ̀ tó ń tà mi. àwọn ẹni ah wàláì wàláì má bí musa ní bá àti àkọ́ ah, lálébù kan lá ah musa lálébù kan lá so anábì musa bí wọ́n ṣe kó sẹ́ńtẹ̀ kan bí wọ́n ṣe ń wò bí wọ́n ṣe ń wò nù bí wọ́n ṣe wá sọ lọ́ra ẹ̀dẹ́ òkúta wá dé wọ́n ṣe bá wọn sàn nínú òkúta wọn nù fatal kọyadr alhaja subhanallah bí wọ́n ṣe nínú òkúta nù wọ́n yí kọ̀ àti àgbà wọn tán tẹ́ subhanallah aláwọ̀ àpá àmẹ́dùn wọn sáwọn máa ń wà kó sẹ́ nǹkan tó ṣe kékeré ẹ̀kínà ẹ̀rí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn máa ń bó òwò ara yẹn kọ́dà bí wọ́n bá ṣe kí ni bí wọ́n bá bí wọ́n bá dá wà tó pé tó ń pé èèyàn máa ń bá bí wọ́n bá dá wà sọ ẹ̀kejì ni pé táwọn tí wọ́n ní Ísírẹ́lì yẹn tí wọ́n wo òwò ara wọn wọ́n ṣe ti káàbù tọ́lá ní ká má ṣe kí ni ká má ṣe ti káàbù àwọn sọ kí kò dáa kí wọ́n jọ máa wò tí bá ti ń jọ́ ìdáwẹ̀ kí èèyàn ó dáwẹ̀ kó bọ́ kó kí kí èèyàn máa kí èèyàn máa jẹ́ kí àbí kí èèyàn máa bò wò nígbà tí èèyàn bá dá wà sí ọ̀sẹ̀ nìkan bẹ́ẹ̀ wọ́n ní nínú kàtà náà ṣe lé láwọn èèyàn fún àwọn àbáni tó ṣíwájú ni àwọn àbáni ìṣòro àwọn tó ṣíwájú wa pé ọlọ́run ṣe lọ́yàn fún wọn bọ́t ọlọ́run ò ṣe lọ́yàn bẹ́ẹ̀ lórí àwọn ànábì àwọn ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ so ọ̀rọ̀ sálàbùsà ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ làmáà àwọn lọ sínú àwọn náà mọ̀mọ́ yà ni pé kí wọ́n bo ìhìn dátí wọ́n bá wà ní kọ́lọ́wà kì í sọ̀rọ̀ yẹn wọ́n kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀dà náà di ibà sọ́tọ̀ lọ́dà fi kọ́lọ́wà ẹbí náà kọ́lọ́ sórí ẹni ni pé tí ṣẹlẹ̀ àfẹ́ téèyàn ò bò ìná imam sari àbí alimam alasaradu sáwọ àwọn lọ síbi pé ibn abi zayd kánà bẹ́ẹ̀ tàn lọ síbi pé. kò tọ́ rárá kí wọ́n sí obìnrin kalẹ̀ rárá rárá bó ṣe kó lè yẹn náà kò tọ́ kí wọ́n sí kalẹ̀ rárá ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn ni kí wọ́n bójú àbá wọn kọ́lọ̀ náà. Hmm, torí pé wọ́n fi hadith sẹ́ni pé la tadkhulu hammama illa bimizar fa inna lilma'i amiran. but hadith yẹn àwọn onímọ̀ sọ pé àwọn onímọ̀ hadith ni ah, hadith àkọ́lá láfíà ọ̀dọ̀ àìsàn tọ́mà tí a sọ pé wọ́n tọ́mà sọ pé tọ́mà sọ pé alẹ́ tó sọ ha ẹ̀ àbí tó ní hadith náà láàfíà fọwọ́ mahmudun alal istihbab la alal ijab so n ti ń dá lórí ni pé ṣẹ̀rí àfẹ́ ìfẹ́ tí ì sọ̀rọ̀ yẹn kì í ti pé ọ̀rọ̀ yẹn so ntọ́ tẹ̀wọ̀n tó dọ́gba ọ̀nà pé tí wọn bá dá wà ntọ́ba kì í ṣe pé kí wọn bò lọ́dún kọ́sán kí wọn bò yàn sí lọ́dún kí wọn bò ọ̀nà ẹ̀bẹ̀ ní kí wọ́n gbé òhòrò yẹn o ó ni kó lọ ẹ̀bẹ̀ ní kí wọ́n gbé òhòrò yẹn nǹkan kan lára yẹn nínú òhòrò yẹn kí ni tí ń jẹ́ òhò padà sọ àlẹ́ ṣe alátàlà níbi tí bẹ́ẹ̀ pẹ̀lú rọ sheikh rahmatulah alayhi so wọ́n ta so ìbò òhò yìí.

torí pé àwọn náà máa pe mọ̀láìka ń rí àwọn mọ̀láìka wà pẹ̀lú àwọn mọ̀láìka wọ́n wà pẹ̀lú àwọn so ìtìjú àwọn mọ̀láìka náà dé máa ń tijú báwo ẹ̀dá ti báwo ẹ̀sìn máa ń tijú náà ẹ̀dá ti máa ń tijú àwọn mọ̀láìka náà máa ń tijú anábì fi ròyìn ọ́fíì ìtìjú ròyìn wọn sallallahu alaihi wasallam alaihim tí ó ń ṣe ẹ̀yà kan ẹgbẹ́ àwọn àpẹ̀lú àwọn ènìyàn mọ̀lẹ́kà fi inú bí ọ̀rọ̀ àdéhùn yìí ọ̀dùkọ́ ọ̀kọ̀nàkọ̀ mùsùlùmí tí ẹ̀yìn ẹ̀ ti ju wọn ti ju àwọn mọ̀lẹ́kà. ànábì sọ sí ti ju wọn ẹ̀dẹ̀ pé àwọn mọ̀lẹ́kà gan ti ju awàlẹ̀ astahi mímọ́ tastahi mímọ́ tastahi mímọ́ mọ̀lẹ́kà nípa fàlùmọ́ àwọn fàdá ìlú sẹ́yìn náà fún ìrọ̀lẹ́ àwọn àwọn sọ̀rọ̀ sàhárà ṣé àwọn àwọn ti ju ẹni tí àwọn mọ̀lẹ́kà náà ti ju bí àwọn mọ̀lẹ́kà náà ti ju. so tí ẹ bá jẹ́ pé àwọn ní bùkátà kan tó gbọ́ wọlé wọ́n fẹ́ náà ṣe pẹ̀lú ìyàwó ẹ̀mí wọ́n fẹ́ ṣeré pẹ̀lú ìyàwó ẹ̀mí wọ́n wọ tọ́lẹ́tì ni wọ́n fẹ́ ní kíkọ́ bí àbùkátà ìjẹ́ àbí tó àkànkùn lọ àbí ó fẹ́ wẹ̀ wọ́n bá ti rí kọ́sá rẹ̀ pápápá kọ́sá rẹ̀ ṣe tó so ẹ̀ kọ́ mọ̀ ọ́n so kíní ẹ̀gàn yóò jẹ́ kí ẹni tó bá ti يعيش المرء ما استحيا بخير má bá kí alìhàrù so èèyàn bí wọn bá ti ní ìtìjú bẹ́ẹ̀ ni ìṣe ni wọn mọ yàtọ̀ èèyàn ló jẹ pé táyà bá ń sọ ọ̀dọ̀ ọ̀rọ̀ ẹni tó bá ní ìtìjú ni mo sọ èyí kéye ọ̀rọ̀ mo rè é ní wọn bá ìtìjú mi tó ń kó wọn sọ àti ìtìjú ò sí bí ẹ̀kọ́ o ọ̀rọ̀ ẹ̀kọ́ kò sí ìtìjú ń bẹ so ṣùgbọ́n bí yàtọ̀ sí kíní ó ní tí àwọn lè sọ ó ní tí àwọn lè ṣe ní ìbéèrè ìmọ̀ràn wọn ẹni tí ọba wọ́ọ̀dì tí wọ́n ti fẹ́ kí n sòrò ẹ̀yìn ọkàn mọ̀ kọ́dà bí wọ́n ń pa àlẹ́ ni wọ́n ṣe dùn ẹ̀yìn ọkàn mọ̀ kọ́dà wọ́n kàn mọ̀ pé subhanallah so that àwọn nǹkan yẹn wọ́n yẹ kí n yẹ aisha o mustahya bi khayr ọ̀rẹ́ kọlọ́ ọ̀rẹ́ mọ́ bá kí alẹ́ ha wí tí tìjú bá ti dẹ pẹ̀lú yẹn ìjọba ènìyàn máa pé lára yẹn ìmọ̀ tí ọba tí tí tìjú wọn kọ ṣàmà ìjọba ènìyàn máa ṣe kí n lọ yọ máa dínkù nsàníyàn yẹn máa dínkù ẹ ẹ alẹ́ rọ́ọ̀dù tó alẹ́ rọ́ọ̀dù nígbà tí igi rẹ̀ bá tí ọ̀bá ti dúró tán tí bá ti kíni yóò máa ṣẹ́kù ní kíni ìgbà tí igi bá ti ṣe kíni tó bá ti dúró tán ṣé tòlàrí ọdún ṣẹ́kùn tòlàrí kìí ṣe ọdún nìkan gbogbo ike ìtòlàrí ni <laughs> so that ọlọ́run kọ́ ṣàmùnà wa pẹ̀lú wa ìṣẹ̀rí àwa ẹ̀sìn ìṣẹ̀rí àwa ẹ̀sìn stan dínú haya ẹ bá ṣe ni ìyẹn pé mùsùlùmí ẹ kò ní tìjú gán bọ́ọ̀ mùsùlùmí kò sì máa ṣe kí ni wọ́n máa rọ̀tàn àti pé nígbà tó ilé iṣẹ́ rà sísun báwa ni tọ́lá tí ọba dá wà gan kéèyàn ní ìlà pẹ̀lú ẹ̀ roho láńdá ọkùnrin náà ní kankan làwọn bèbí àwọn tí ọ̀dà wọn sọ lọ́dọ̀ ni pé ẹni sòrò ẹnìkan wà ní tọ́lá ibi tí wọ́n máa ti ń ṣe àwọn tọ́lá mo rí pé eléyìí gan kan gbogbo àti máa ń ṣe ibi táwọn yẹn máa ń tọ̀ sí yẹn wọ́n sì bí mẹ́ta mẹ́rin kankan báwọn so kò bá mu kí wọ́n máa ṣe papọ̀ báwọn kí wọ́n máa ṣe kí wọ́n ti fi da kí wọ́n fi da pé kọ́dà gan ibi tí ọ̀gá dé yóò ga ju ìdúró ńkálukú wa lọ jẹ́ pé ojú òní kẹ́jẹ́ pé ńkálukú kẹ́jẹ́ pé ńkálukú ọmọ yóò mọ̀ wo kí ni ọdún pé òun fẹ́ lómi àwọn tó dọ̀rọ̀ náà bọ̀ ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ojúlẹ̀ kó fúrí kan tó bá fẹ́ dàgẹ̀ abẹ́fẹ́ sí kan abẹ́fẹ́ tábà abẹ́fẹ́ jáde gbèǹde pé àwọn tí ọ̀tẹ̀ wá wọ́ọ̀rì jẹ́ pé àwọn kà fún ìkẹ̀kẹ́ náà sọ tá bá fẹ́ ṣe dáadáa ká ṣe lọ́nà tó bá ṣe àrùn tí wọ́n fi ní dáadáa tí ò tún ní lẹ́sẹ̀ so kò bá mu rárá nǹkan àwọn olùkẹ́kẹ́ nǹkan máa ṣe ẹ̀dùnmọ́ àwọn ẹ̀dùnmọ́ sọ́hánà lọ́la rẹ̀ so àwọn kan yàrá káká ṣàkíyèsí àwọn mùsùlùmí wọn tá a bá ti fẹ́ ṣe kájú kọ́ máa bá ìlànà ìsìn wa mu ìní lámàfin ní ládá so ìtìjú yìí ẹ̀sìn wa ẹ̀sìn tìjú ni ẹ̀sìn wa ẹ̀sìn tìjú ni anabi sallallahu alaihi wasallam wọn rí àwọn méjì kan pé wọn bí atẹnìkan bí òun ọmọ ìyá rẹ̀ nìkejì rẹ̀ pé ah, ó ti lè ti dúdú kankan máa bí kẹ́yìn kan máa sọ pé ah, ó ti lè ti dúdú ti ẹ ṣe àṣẹ bí obìnrin kọ́dà obìnrin kan ní ti jìbìtì hmm, ànábì gbọ́rú nǹkan bá nǹkan nǹkan bẹ́ẹ̀ máa ń kejì ẹ̀kú nípa ìtìjú ànábì sọfẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sílẹ̀ fàyínà àyà àkúláhù khayr orí fún jẹ́tẹ̀ ìtìjú dáadáa ni orí ní sọ̀rọ̀ bí wọn. sallallahu alaihi wasallam inú rẹ̀ ànábì ni pé sallallahu alhaya ànábì máa ń tìjú kọ́dà ànábì tìjú ju obìnrin tó wà nínú àbúrò obìnrin tí ẹ jáde tó pé ọba sì ń jáde nígbà tó ọba òkúta kó jáde kẹsẹ̀ nǹkan tí ó rí wọ́n tún wà nínú haudaj ń jẹ́ Khidir so anabi tún ní tìjú tó àṣìwò sọlá kí lóò anabi ṣe àfi nínú lóyún lórí tánàbí yóò ní sọlá lọ sọlá. ọlọ́run kọ́ ṣàánú wa kò bá mu rárá so gbogbo tí wọn bá ti ń ṣe gá tí wọn bá ti ń ṣe gá ìpàdé wọn ṣe gbẹ gbogbo tí wọn bá ti ń tẹ̀ kan máa jẹ́ pé ọkùnrin ọ̀nì máa rí kí ni ibi tí wọn pé kò tí ì sí ààyè rẹ̀ fún wọn kí wọn sá ẹ̀kún tí ó ti ọ̀sá bo òhó wọn tí ó bo òhó ọkùnrin tí ó bo òhó obìnrin èyí pé kẹ́kọ̀ọ́ tó wọn á lọ rú ọ̀nà yìí tó tún wọn á fi ṣe fá tó tún wọn fi ṣe ìbàjẹ́ pẹ́lú àwọn obìnrin ní tọ́mọ lọ́wọ́ wọn tọ́mọ ṣòbí ọlọ́kọ̀ ṣàánú wa wọn sọ náà kọ́ ṣàánú wa sọ ẹ̀sìn wa ẹ̀sìn ti jú mi ìbò òhó ọ̀nà yẹn lọ́jọ́ o èèyàn kí òun èèyàn kí òun ọkùnrin obìnrin sì ni kì í pẹ́ nìkan nìkan nǹkan ẹ̀rọ náà sì ń bẹ́ẹ̀ fẹ́ sọ obìnrin ẹ̀rọ náà kékeré sí kíníkan ọ̀gbọ́n ọmọlá lọ́mọ kọ́ ṣàánú wa so ama bá lọ́nbítà dédé inshallah ta'ala ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ wá ọlọ́run bá kó jogún bẹ̀rẹ̀ rẹ̀ fún wa kó sọ ẹni òsèlú dodo kó sọ ẹni àtẹlẹ́ ànágbè dodo ní kọ̀kọ́rọ́ nìkan subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ó débi pé ẹlòmíín tó bá lọ́run lọ hijab ó yà pé bóyá ọkọ̀ kan di fashion bí ọ̀tọ̀ kan di fashion àbí ọkàn di pé wọ́n sọ mi náà rí rí àti wọn ní kọ́ mi à rí ìlàtọ̀ kí wọ́n pàtẹ́lẹ́ kọ́ mi tẹ̀ntàkà mímú kí n ṣe bá kàn sí kọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ o kọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ o ọjọ́ ìlà lágbára ni kò ń ṣe bẹ́ẹ̀ lágbára ni kọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ o bí àwọn bá ní bojú kọ́ àwọn ìmọ̀ náà ti dẹ̀ kọ́ bojú nù àtọwọ́ àtọ̀nà ọ̀rẹ́ èjì ṣùgbọ́n ọba tó wà bọ̀ kó dáa ó bẹ ṣe kíní kó bọ̀ kó balẹ̀ kó sùn ọ̀sọ́kù kí gbogbo sì balẹ̀ tó wọ́n máa tún rẹ́ni tí wọ́n tún máa lọ́jọ́ tí ń sọ̀rọ̀ níbi ibi kan sọ fún àwọn ọjọ́ ọlọ́kọ̀ ṣàánú wa náà kálukú náà ló ṣàkíyèsí ọjọ́ tí èèyàn bá tọ́nà bá ní kí wọ́n ní àṣẹlẹ̀ lórí kí wọ́n gbìyànjú kó ṣe kó ṣe tiẹ̀ kó ṣe tiẹ̀ pẹ̀lú àlàyé pẹ̀lú ìsàlàyé pẹ̀lú ìmọ̀ pẹ̀lú hikma wọ́n máa jẹ́ pé pẹ̀lú fásitì pété kí wọ́n láṣẹ lórí rẹ̀ lọ́jọ́ bá rí àná kò ní sí gbogbo lọ́nà bá ní kan máa rí fún mi jẹ́ tí ọba sọ wọ́n mọ́ yẹ́ yà nǹkan ní àti tó bá dín kọ́ lọ́nà kọ́ ṣọ́ra ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn so pẹ̀lú àlàyé àlàyé ẹ̀sìn sáwọn níbi kan náà káyọ̀ ṣe ẹ̀kìnà àwọn àwọn èèyàn dán láti sọ òdodo òdodo lọ́wọ́ wọn òdodo lọ́wọ́ àwọn jọ kúrò ara kìíní àní sọ òdodo fúnra wa àwọn ìkàlà tó lè pẹ́ táwọn ti lè jẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ẹja lórí tó da ẹ̀yin bẹ́ẹ̀ ni sọ́ba ìrẹ́lẹ̀ ń pa torí títí àti ọba di ọ̀rọ̀ mọ̀sálẹ́ òdò ní àríyá ah ìjàtà yẹn máa ń jà kiri wọ́n dàbí kó àjọ sọ̀rọ̀ láti kéke láti primary school àbí láti lè kéwù wàhálà wọ́n dàbí tọ́ba ti wá dọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n bá a jà kí wọ́n bá a lè kéwù ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀kẹ́ ẹ̀jà lé lórí dẹ́gbà já tọ́ba ẹ̀kẹ́ ẹ̀jà ẹ̀jà lórí ẹ̀sìn náà kò torí kí ni ọba sọ ọlọ́run kọ̀ dọ́ni kò sí ní tí ọ̀dà òsì kí ni kò sẹ́ni lójú kù mọ́ òun ló fà àwọn akẹ́yẹ ká sì kíni sí tí ọba ti sí ọ lágbàá o so olùsùnmọ́ àwọn èèyàn sàlàyé fúnra rẹ̀ ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú hikma pẹ̀lú kùnsùnmọ́ èèyàn sọ dodo ọ̀nà ọ̀sàmọ̀nà ó sì súnmọ́ yàn kò súnmọ́ yàn èèyàn náà sọ̀rọ̀ dodo èèyàn náà ti lé kíni so ọmọ náà kọ́ sàmì ọkọ̀ sàmọ̀nà wa. لا تنم فإن الزمان يا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة